Naam. Ọmọ ilé àwọn afá. Àkànlọ́dé àkọ́bọ̀ nta ló ń jẹ gàba lórí àǹfà ẹ kákọ́ mọ̀ yìí ni nínú dé kíná àǹfà náà ṣe ta ló jẹ̀bi náà méjèèjì ká tó lè mọ bá ṣe dájọ́ àlùmọ́yìn mú pé òkè mọ́ṣáláṣí yẹn ló wá ṣẹlẹ̀ sí àbí mọ́ṣáláṣí mi náà èèyàn mélòó ló lè kí ìrùn jàmá ìrùn jùmọ̀ omi a ní èèyàn méjìlá nítorí pé ẹ nínú tó fa sábàbí nùsọ́ọ̀lù ayé àgbẹ̀yìn suratul Jumu'ah wọ́n ní fàìsàárọ̀ àwòtìjárọ̀ tán àwòláwà ní fàbdó ilé ìhà pàtàrọ̀ kú kakọ́ ìmọ̀ wọ́n tó bá sábàbí nùsọ́ọ̀lù ayé pé anábì kútùbà lọ ọjà àwọn èèyàn wá dé wọ́n wá túká wọ́n lọ pàdé ọjà ọjà tó ti ń retí látijọ́ wọ́n lọ jọ pàdé ká ọjà dé o wọ́n lọ bá kú èèyàn méjìlá lẹ́yìn tání lẹ́yìn ànẹ́bí àní ìbá kírun fún un wọ́n ní ayé pé èèyàn méjìlá lè kí àwọn abẹ́rẹ́ pé káìpọ̀n mẹ́wàá ló kọ́ńtọ́ yẹn sọ́mọ́ akí àbọ̀ ní kí ẹ̀pẹ́lẹ́ yìí àlè fún bẹ́ẹ̀rì yẹn náà àfáà sọ pé èèyàn tó lè píjàn mọ́ bóyá láti mélòó láti mẹ́ta anáàtọ́ ní méjì ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ mẹ́ta wọ́n bá rí mọ́mù tàbí lẹ́ni tí wọ́n tí ó pèrò ẹ̀sì ìjọmọ̀ kàtí wọ́n gbọ́ kọ́túbà alẹ́kíjọmọ̀ wàlá alẹ́kíjọmọ̀ wàlá àlàm lórí irun àárín ẹyin ọlọ ìyẹn sọ̀rọ̀ kò ní ṣe pẹ̀lú irun yìí máa bá gbogbo irun jẹ afọǹkẹ ta ló ń bẹ irun yẹn ti lọ irun yìí ti lọ gbẹrẹ kó tọ́nù mi kìlẹ̀ kò fi tọ́nù ṣe kò fi ṣe kankan àfọ àǹtá ló wà ń bẹ̀. ìyẹn ò ti ààrẹ. kọ́lá tí sínú bá dàrú tán ẹgbà tí mo dàrú tí ike yẹn sálámà tí bá níbi ti sálámà kà á sí mo ṣe mú kí ni á ní gbogbo ọ̀rọ̀ yẹn kí náà fi ń ṣe wọ́n fi ń tọ́nù ṣe ni ẹ̀ka ìtàn ọ̀rọ̀ mi ti jáwọ̀ ń gbà wọn afẹ́ kí èsì ká ẹ ti sọ̀rọ̀ mi sẹ́ńtẹ́rì kọ́ ọ̀rọ̀ tá a bá fi tún un ṣe ìyẹn sì lọ tó bá gba ká sọ ṣùgbọ́n gbà tó ti kọ̀rẹ́ ẹ̀jẹ̀ tó náà fún ìṣègùn ṣé lórí ìrìn ẹ̀nà ṣe afọ́n lẹ́sẹ̀ wọn ka ayé àlọ́ àbí. iná ni ìgbà tí wọ́n kọ̀rẹ́ ẹ̀jẹ̀ wá sí afọ́n fún àjẹmọ́dì bọ́ lẹ́yìn èèyàn lọ ní sára àrùn tàbátì ti sọ̀rọ̀ ẹni tó bá àrùn jẹ́ ní kíní ká sọ̀rọ̀ àfáwà ńlá ọ̀rọ̀ ẹ pé ọ̀rọ̀ tí ìbá sára àrùn èyí tá alálẹ́mí tó rùn ṣe gan tàbá rí ọ̀nà míì tí ò ní jẹ́ yìí ìyẹn là á lò ju pé ká sí kíní ká sọ̀rọ̀ yìí gan lọ irú bíbí subhanallah tẹ́sìn gbélé fún wa káìpọ́bìnrin ni wọ́n pàtẹ́wọ́ káípé ó ti wá di pé kàráǹgírí àwa sọ̀rọ̀ náà kójọ́ ọ̀tá àfi tún mọ̀ sí ṣùgbọ́n ní ìsìn ní tí wọ́n fẹ́ pé sákèjì ó ti mọ̀ kó mọ̀ sí lọ́lọ́kùn wá sọ̀rọ̀ mí tí è sára tí wọ́n ń bẹ àwọn èèyàn ẹ̀fẹ́ yẹn ti sọ̀rọ̀ ọ̀run mọ́ ẹ má bínú ìyẹn ti balùn yẹn jẹ́ torí pé ọ̀rọ̀ tó sọ yẹn kì í sọ̀rọ̀ tó ní Now. nam ààyè tí ọ̀pọ̀lọpọ̀ àfáàdúró lé lórí oní mẹ́rin mẹ́rin ìyẹn náà dẹ̀ ní ọ̀fẹ́ ká gbámú wa rùkú nígbàtà bá tó ń dèdè lọ sókè lórí rùkú ó ní mélòó mẹ́ta ìgbàtà kí méjì ọdún nam awari riwaya tí yẹn ní ànábì mọ gbéwọ́ sókè fi kó lè kábúdín wà rọ́fà pé tó bá lòkè tó lọlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbọ̀ pé òun náà ni ń tá sọ yìí ti tú pé tó ń gbà tó wà lókè rẹ̀ ìgbà tó ń lọlẹ̀ tó rù kú ó ṣe kí ó ti gbéwọ́ sókè ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà pé kò sọ́nà míì tó yàtọ̀ sọ́nà mẹ́rin yìí àwọn míì tí wọ́n fi rìwáyà míì kún pé àdéhì Malik ibn Huwairis òun kàn wá lu Madina ní àwọn ìgbà kan wọ́n nígbà tí ọkà wọn múlé ẹ̀rí ni wá lọ ìlú wọn lànàbí wa lókùtọ̀ wọ́n bá dé lóyún ẹgbẹ́ tí mo ti mú rí sàmì iná arúgbẹ́nùkẹ́ káípa náà mi gbé lórí sujud ẹ́ ní gbogbo lílo òkè kárúpẹ́ ti sujud tiẹ̀ wá ń bẹ́ pé ayẹ́kẹ́ mọ́lẹ́ kí fúnnú òwe rí lòún kàn wá fún ọjọ́ mélòó ni nínú àtẹ́ wa ìkọ̀tán wa wá sára ikọ́ ẹgbà sí láǹfààní ni ẹ lè fi wé tán ẹgbẹ́nu ọmọrù táwọn wà láìpẹ́ lárẹ́bí ní gbogbo àtàwọn ògbà yóò nàfààní ló wá jẹjẹ́ àmọ́ mi yé ìfowó ẹ bóyá tó kàn kọ̀ọ̀kan ẹ̀gbọ́ ẹgbẹ́ ó kàn lè já wálé kọ̀ọ̀kan kéèyàn ṣe nígbà tó wà ń sàlẹ̀ náà tó fẹ́ dìde tó wà lórí ìjòkó ó lè já wá péye ṣe péye ní ìpínlẹ̀ ẹ̀kọ́ àwọn fáwọn ètò ìgbàjú ọ̀nà mẹ́rin tó akọ́sọ ní àlàyé síwájú lọ mọ̀tàbá rẹ̀ tó gbà pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan yìí náà ó lè ṣe ò bẹ́ẹ̀sì lórí táwọn afọ agẹ́mọ́lé tó àdéhìsì mọ́lẹ́kùnmọ́ òwe rẹ̀ wọ́n ti gbọ́ pẹ̀lú gbádùn àtàwọn amọ̀dínà tán describe bá náà bí ṣe gíní pípé ń kí gbogbo rẹ ní gbogbo àsìkò kò lè gbádà ní wàhálà àlà náà. lóòótọ́ bá ní mú bàjẹ́ ó ti bàjẹ́ alikalamu amudani àbí àmukọ́lá tó sàwédò àlùfíìsì kéékèèké ẹ̀yìn tẹ̀ ń kọ́ mọ̀mùtí látò sọ látò àbí faruku ẹ̀yìn náà dikọ́ kí ni mọ̀ bàrún jẹ́ alikalamu amudani kéèyàn mọ̀ sọ̀rọ̀ eléyìí mọ̀ sọ̀rọ̀ ni àbíkò mọ́ sọ̀rọ̀ báwọn kìí sọ̀rọ̀ ọmọ kìí ṣe kẹ̀kẹ́ mọ́ kẹ́ sọ̀rọ̀ ó bí àwọn èèyàn kágbíwà tó sálámù sálámù alékọ́lámọ́tọ́lá sálámù alékọ́lámọ́tọ́lá kó wà kó mọ́ ti ṣe àtàrúwádá afọ́n ẹmọ́ bí n tó rẹ̀ ẹ̀ kéèkì ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n lórí ìlú rẹ̀ sọ pé afọ́n ẹ bá ń kírun lọ àná èmi lónìí àwọn amọ̀dé ń lọ bá àbẹ́ tó bá wà mẹ́ tó máa yóò ní dáàmù ilé ìtìbọ̀ nǹkan yẹn tó ṣe ó bà náà jẹ́ ọ̀là àlà Thank you.

àkọ́kọ́ náà ìrújú wà ń bẹ̀ ẹ tíjọba fún àbí hmm? ó ti ẹni tó wá gbà òun wá tó lọ pẹ̀lú mí sí àyà á ní kó mú gbogbo ẹ̀ wá ó kọta ní ìdọ́tọ̀ jọba ẹni tó gbowó ṣíṣe ò bá lọ déédéé ta ni ta ní ṣiṣẹ́ títọ́ kí mo ṣiṣẹ́ yìí o oṣù kan ló ṣe ó ń sanwó fún ó ti yé mi àti nǹkan wá lọ yẹn gẹ pé òkè afẹ́ tẹ̀ mú pé kò ṣiṣẹ́ ta náà mú òun èròjú wa ń bí yẹn òun rò pé ó rẹ̀ pé ẹni táwọn fún gẹ́gẹ́ náà fi àṣìṣì àbí wọ́n fi àṣìṣì àwọn èèyàn ni pẹ̀lú aláfikà àti tẹ́nìkà fún ajákẹ̀ tó tó pè sí méjì ìyàn lọ ẹ̀kọ́rùn kó sànú wa àwọn oríṣiríṣi ìkan ló wà ń lo àyè tó yẹ pé ní ọkàn máa súnyàn wọn láwọn kan lówó owó yẹn náà pẹ̀tọ̀ jàmọ́ bínú ni ìjọba pé àbí pé ẹ̀ǹtẹ́ jáde tẹ́ ti ríṣẹ́ ẹ̀kọ́ sì tún láyà òun ti lówó gan o kí ẹ fẹ́ gbọ́dọ̀ àwọn èèyàn gẹ̀ẹ́ nínú gbogbo oríṣiríṣi ló wà lọ́dọ̀ wa ẹ̀kọ́ lọ́n kó ṣàánú wa ẹnìkan ó ní opportunity àti ṣèyí tó lọ ẹni wọ́n yá ń gbà tọ́kọ́ gbé jáde rẹ̀ bóyá kí nínú yìí sọ̀tì bì òun kẹ̀ tíráì rẹ̀ ń tiẹ̀ ń dùn òun kẹ̀ ń ẹni ọba àṣetọ́kọ́ mú yẹn báyìí tí gbogbo akọ líjà rí kó sọ̀tì bì ẹ lọ ń bú president bá abọ́dé pé yẹn ìyẹn pé ó yẹ ká gbé sọ́wọ́ àwọn ẹ̀fẹ́ láti gbà yẹn tó ẹ̀ lérè yẹn kẹtẹ ẹ̀ mọ̀kọ́ sábà lọ́kọ́ tó àfọ́n tó máa tuntun mọ́ lóṣèlú bọ́tú fẹ́ fún ayẹn mo rẹ́ ń tó ṣe àtìyàwó ẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ kankan ni òun kàn rí lórí kíni ẹni friday o. so ẹ kẹ́rì pé ìtọ́ ní kíní yẹn kó bí ní ẹ̀kọ́ ló máa tún bímọ. nígbà tí bá mú owó tí ẹ ní gbàmọ́ ìbí tó bá gbé gbọ̀dọ̀ wọn náà ṣe fífẹ́ káwọn ṣe nìyẹn láti mọ̀ pé ní àwọn aburú àìdá tó wà láwùjọ ó pọ̀ gan-an ó pọ̀ gan-an àwọn nǹkan dọ̀tí lórí pé ìwà dọ̀tí ni ó wà láwùjọ àìdá wọ́n bá ní kọ́mpìnì náà ẹ̀rí ẹ̀ńtẹ́nu bá ti ń tàbí ìtọ́ bá mú àwọn ògbó pè sẹ́yìn o àbí àwọn pé júnior júnior júnior staff tó lè fẹ́ wọlé pé ẹja tó máa fi kówó rẹ̀ ká tó máa bu irọ́ wọ́n tún ní tó bá fẹ́ kí wọ́n là á mú ọdún ní àgírí pé oṣù rẹ̀ mẹ́fà àyẹ̀wò ìmọ̀lẹ́ kó ń jí jáde ọ̀tọ̀ sí ẹni tí ìṣẹ́lú ti ti lówó ní oúnjẹ ìlà tó fẹ́ bọ́ délé àǹfààní ibẹ̀ yóò gbọ́dọ̀ tó náà ìrẹ̀lẹ̀ ilé ò dá àwọn tí ò ní kankan tán àti ẹ̀lẹ́sì tán níwà nínú àwọn àwọn tó aláǹtẹ̀lẹ́ láwọn ìbò rò pọ̀ mọ́ ti mú nǹkan báyìí. so ẹlòmíì ti ṣe pé ìwà rẹ̀ bí ẹlẹ́dẹ̀ ń bi dọ̀tí kò mọ kankan tí pé eléyìí ò tiẹ̀ bójúmọ́ kò mọ́ mọ́ ẹ̀rí irú nǹkan báyìí tí ò bá fojú ẹ̀sìn wo because òun ló ló ń gba nǹkan yẹn òun ló gbójúṣe yẹn tó lọ gbé fẹ́ lómi tójúṣe yẹn bá wọ́lẹ̀ ẹsẹ̀ òun lẹ́yẹ kan mú ọ́ nígbà tó fún slọ́ọ̀tì òun kọ́ ló máa ṣe àbí ẹni tí ó fún yẹn náà ló máa ṣe. Thank you. Ah, ìyẹn lọ́jọ́ because èèyàn ń bẹ̀ yẹn ojúṣe tó ń gbà ní àbí mo gba ojúṣe yìí tòkẹ́ yẹn tó wá gbẹ́ lómi síbẹ̀ àìpẹ́ nìyẹn náà tó lè gbẹ́ lómi síbẹ̀ nínú owó tí òun náà bá tún gbà kó náà ṣe kí ni bẹ́ẹ̀ náà ẹgbẹ́ ẹ̀kọ́ ẹ̀yẹ kí yẹn kíyèsí wàlá àlá. No. Àwọn tó bá rí pé bóyá ara àwọn èèyàn kan tí wọ́n ń fakọ àwọn oníbídé àbí àìbẹ̀ ẹ̀kọ́ ni wọ́n ń takọ àwọn oníbídé àbí ẹ́ láàrin onísúnà sí oníbídé àìbẹ̀ ẹ̀kọ́ ni àbí láàrin onísúnà láàrin ara wọn láàrin súnà sọ́nù bírí à àwárá àwọn tó yẹ pé ní bóyá àwọn náà ń dé sí ọ̀rọ̀ padà fún wọn àbí láti wọn ṣàlàyé àwọn ìrújú wípé àárín ìsìn táyẹ̀ náà ń ṣàlàyé àwọn ìrújú lélẹ́yìí o ayé tó aṣọ àìsìn ní kálukú náà ló lè sọ̀rọ̀ bá ń ṣe ń sọ àwọn ẹ̀rùnkà látara pé àyàn máa gbàtàn jẹ́ jáàmì ṣe rọ́dún tí wọ́n ṣe ṣọ́gẹ́bí tàbà ìfọ́tẹ́bá dé orí kọ́mẹ́ntì àwọn èèyàn oríṣiríṣi lẹ́mọ̀ gbọ́ ẹ̀tẹ́ fún afá ilẹ̀ ẹ̀yìn lẹ́mọ̀ ṣe ti yín ẹlòmí àníyàn rẹ̀ ti da ẹlòmí tẹ ò da ṣọ́gẹ́ kọ́mẹ́ntì àwọn èèyàn yìí náà ẹ̀yìn sábà èèyàn yìí sábà lè ṣe ẹ̀fọn onísúnà yìí náà lẹ̀ èèyàn lè rí yẹn náà ṣùgbọ́n yóò pẹ́ mọ́tò ìsúnà bá jáde tì wọ́n àyàn máa sọ̀rọ̀ ẹlẹ́mìlẹ̀ ni rọ́dù nìkan ni wọ́n wọn kò tẹ̀ ní sọ̀rọ̀ pé lórí burúkú ni kọ́mẹ́ǹtì ẹ fẹ́ràn ni náà àṣejù kò gbọdọ̀ sí ní tòótọ́. ṣùgbọ́n tèédé pa wà fi nǹkan lẹ̀ kí gbogbo ẹ̀ dàrú pàápàá jù lọ lásìkò tá a wà yìí tí pé ní ọ̀nà tán fi ń fọn ká ọ̀nà tó lágbára ní ẹwà tó fi ń facebook rẹ̀ tó lóríṣiríṣi irú ọ̀rọ̀ kèfèrí tá a sọ níbi lẹ́nìkan ń dé ìyàtọ̀ láàrin kèfèrí àti tani àti mọ̀ṣẹ̀rẹ̀kí òun gbọ́ kí ní ẹ̀dínà tó gbọ́dọ̀ pé dọ́gbọ́n fẹ́ gbọ́n akọrin yóò wọlé pé kèfèrí sì wọ́n ṣe tẹ́ àlẹ́ ní gbogbo wọn lẹ́yìn kíní kan tó irú èèyàn bẹ́ẹ̀ wá àbí kan ló ní kíní kan geometry lòun pé kódà ìmọ̀ àtẹ̀yẹ̀pẹ̀ yìí ó wá modernize ẹ̀ ní wọ́n á mọ calculation kan yóò mọ̀ sọ òyìnbó káyọ̀ lè wọn ká ilé mọ̀ tó lajú pẹ̀lú ọba àti òyìnbó dọ̀la kọ́ tó fi French kọ́ tó kíní kọ́ tó fi lé tọ́yẹ́ pé rọ́lọ̀ ń pa èdè ẹbá tí wọ́n rí ẹbá tí wọ́n láà ní kàkàbá yóò mọ́ kẹ́rì ó tẹ́ àwọn tó kàwé kúta wọn tọ́yẹ́ pé yẹ́pẹ̀ náà lọ́rẹ́ fi rinlẹ̀ àti bàbá tí fídíò ní kíni ìkẹ̀kẹ́rin lẹ́jọ́ ń sọ ó fẹ́ nìyẹn bo kíní yẹn geometry kíníkan pé ó ti wà tipẹ́ kíníkan nínú Egypt ìgbà tó wà wọ́n ní ríṣà èdè Egypt ó ní di ìwé orí Ọ̀rúnmìlà ìlúgbù lárúbáwá ní Ìdírísà pé Ìdírísù náà lóyin Ọ̀rúnmìlà àbí Ìdírísù lọ̀rúnmìlà tó gbé ti wọ́n dákẹ́ ẹni yẹn ti pọ̀jù àníwọ̀n ní pèsè fún yìí tó ẹ̀ pẹ́rù bí tó ti lọ àánà lè so kéèyàn kan sọ̀rọ̀ kẹ́nìkan ní òun ò fẹ́ bẹ́ẹ̀ nígbà tó sáàmù ẹ̀ tí wà sí lọ bóòlù àtẹ̀sẹ̀ wà sílẹ̀ tí ò ní takò yẹn bá wa náà ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní kíní wá sí ẹni tó bá pàbá ọlọ bẹ̀ ṣe ni ẹ̀yẹ́ wò tuntun sí ó ní ìmọ̀mù bọ̀kárí eré ń fàṣẹ ẹ̀ oríṣiríṣi ní ọ̀sọ̀ àwọn ọmọ tó ń gbé polójú ọ̀sẹ̀ kò sẹ́ni tó àbí àwọn tó gbé kíní kan fún àwọn kọ̀sẹ́ tó bọ́n ta kò tó fún ah, ẹ wàá mọ bú àwọn sọ̀hábà kí á ló kù mọ́ nígbà tó bá ti rí àwọn sàbí ń fa tẹ̀ tàbí ká tó máa wòye náà ni kẹ́yìn kan lábẹ́ ìkọ́ni aláàánú ti pọ̀ yẹ ká fi wọ́n lè àà ah, hmm. tí wò bá lè ṣe torí pé àwọn àáfàá náà oríṣiríṣi ni nkálukú àárẹ̀ tó yẹ lẹ̀ àbí wàhálà ti pọ̀ jù tó bá rí tó lé pẹ́ ní ẹbá kéèsì ní kọ̀ọ̀kan tọ́ ẹ darí pé akẹ́lùmọ̀ tó lò yí náà fún ẹ náà mọ́ lò tó dé bá lò fún ní súnmọ́ ẹ̀hẹ́n wọ́n dábàá pé tí ń pè pèsè tó dá ní fáńtì kìfáyà tó fi ń sanú àwọn àyókù ni ẹ̀ẹ́dùn pé àwọn èèyàn tẹ́tí gbọ́ náà ojú ẹ̀lómi ṣe gíní ó ti ńlá ìyẹn la jẹ́ ká ti tábá rí àwọn kòdìẹ̀kúdẹ́ kákan ara pàkíyèsí ká nǹkan báyìí inú òfin gbàdúgbọ́n kákan fi wọ́n lẹ̀ à yẹn bá nǹkan jẹ́ gan o ọmọ àwọn àdàbọ̀. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم